بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاء فأجاءها المخاط إلى جذع النخلة قالت يا ليت لي مت قبل هذا وكنت نسيا فريا وهزي إليك بجذع النخلة وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وطلعي عيناك فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك بريا وهزي إليك بجذع النخله وهزي إليك بجذع النخلة تسعطط عليك رطبا جنيا نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبدا القرآن سورة مريم ẹgbà ọ̀rọ̀ mariam ya Ìsá àríṣàlátù wasalam ìbá wípé obìnrin yóò já nábí ọlọ́run Maryam ìbájọ́ kan nínú àwọn ànábí ọlọ́run ṣùgbọ́n bá ní pé ọkùnrin lòun máa ṣe lánàbí mariam àmì ló jẹ́ nínú àwọn àmì tó ń júwe títóbi agbára ọlọ́run ọba fún wa lérílẹ̀ tàbá sọ̀rọ̀ nípa Maryam àwa mùsùlùmí la lè sọ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ nípa ìtànkò ní Maryam gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa Maryam yóò máa tọ̀ wá lẹ́yìn ni lórí jẹ́ pé tán bá ń bí ọ́ lè rí pé ma Maryam tó ọmọ yín sá ọmọ Jésù ó sọ fún wípé in tí ò bá yé ní kó bí ọ́ nípa Mariam pàápín ọ̀rọ̀ nípa Mariam inú Kùrán ló wà pàápín ọ̀rọ̀ nípa Ìsá inú Al-Kùrán ló wà yìí tí ò sí lọ́wọ́ wọn ó ń bẹ lọ́dọ̀ tiwa ní Al-Kùrán látara àdí eléyìí odidi súra kan ló ń jẹ́ súra tù Mariam Quran chapter 19 àbí ibi tí a bá tẹ̀ ṣòro wa dé ó náà ni ọ̀nà tọ́lọ̀wọ̀n ọba fi ṣe iṣẹ́ ìyanu lérí ọ̀nà tí ń sá tó gbà wáyé òun ò ní bàbá ọ̀nà kan nìyẹn nínú àwọn ọ̀nà tọ́lọ̀wọ̀n fi dẹ́dà ọ̀nà kejì náà lẹni tí a lè sọ pé ní bàbá ṣùgbọ́n níyà tó Hawa ọ̀nà kẹta ó náà lẹni tí ò ní bàbá tí ó sì níyà ìyẹn ni Adam ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ẹlẹ́ni tó ní bàbá tó níyà òun là wá jàmá ẹni tó bá lè rí ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún wá máa fún 2000 naira ó rí wípé tí wọ́n bá ní square ọ̀ kíìpù ní nǹkan ṣúgà tẹ̀bí kíìpù ní ọ̀nà mélòó ló sí ẹ́n òun lè jù lọ abẹ́bọ̀ tó ẹ̀ tó bá ló ju mẹ́rin lọ ó ń tẹ́rẹ ní tó bá ti wò bí ó wò bí ó wò bí ó wò bí ó tún lè wò bí mẹ́fà ní jẹyìn mẹ́fà ní bí bí méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àbí ṣùgbọ́n kò lè òkí ìbùbó ṣe rí yẹn mẹ́fà ni ṣùgbọ́n ní àtẹ̀mtì láti fẹ́ sọ pé ju méje ọ̀dàmù táyé òfin ní dáyé mọ́ òlérí ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ọbọ̀ ò bá yé ọlọ́run jẹ́ kó wa pé gbogbo nǹkan kò sí tóun ò lè ṣe èèyàn lè wáyé láì ní bàbá láì níyà ọ̀nà kan nìyẹn òun náà ni hawa èyàn sì lè wáyé kó mọ́ ní bàbá kó níyà ẹ̀rí pé kọ́ọ̀n yẹn sáìdì tó jọra wọn ni ó níyà kò ní bàbá ó kò níyà wọ́n jọjọ jọra wọn kò lè pé mẹ́ta báwọn ó níyà kò ní bàbá ó kò níyà ó lè sọ kẹta abẹ́kọ̀ lẹ́yìn náà ẹni tó wá ní tí ò níyà tí ò ní bàbá ìdàkejì rẹ̀ náà lẹni tó níyà tó ní ó ti tán kò sí mọ́ gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́wọ́ bá fi dẹ́dà èwo ló wá dé táa fi sọ ẹnìkan dọ́lọ́hun àbẹ́wò ló wá dé táa fi sọ ẹnìkan dọ́mọ ọlọ́hun tó wáyé pé kalafẹ́ wò la fẹ́ sọ nípa àyẹ̀ òun òtí ẹ̀tọ́ka yẹ́ tó bá ipá wọn nǹkan yẹlẹ rí pẹ̀lúwàtò ànábìnrin sọ ọmọ mọ́yà mọ́dọ́lọ́n àṣìṣe ní láàkà ìjẹ́ kó yé wa wípé alákúnlẹ́ṣẹ́ kọ̀dí ẹ̀kọ̀lúbọ́lọ̀ ò léṣe èmi àti ẹ ni bàbá wa àti yá wa gangan kọ́ ló dà wá àṣẹ ọlọ́run pé ọmọ hadith yóò kọ jẹ́ nutfa maniyu yóò di nutfa nutfa yóò di alakọ̀ alakọ̀ yóò di mudugha lẹ́yìn ìgbà tó bá wá dì yẹn tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rán mọ́ lákòókò fẹ̀mí sí la ìgbà yẹn ló tó jìwọ́ tí ò bá tẹ́mi ń bẹ̀ yóò kàn parẹ́ mọ́nú náà ni àbí kọ́ bá nǹkan oṣù a jẹ́ wípé ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin yẹn ọlọ́kàn fẹ́ ká fi jẹ̀gbádùn ara wa lásán ni tó bá yẹ pé èèyàn ló ń dọmọ ni àìmọye ẹni tó pé lọ́kùnrin tó pé lóbìnrin láti fẹ́ra wọn fún àìmọye ọdún tí wọ́n fi mọ̀ tí wọ́n sì lọ ilé ìwòsàn tí wọ́n tẹ̀sì wọn fún ọkùnrin lálàáfíà ìyàwó náà obìnrin náà kò sí nǹkan tẹ̀sí tí wọ́n sì bímọ lòdì. àṣẹ ìlànà àmúròhò ìdá arọ ọ̀dàṣẹ́ àìn àìn ìyàkó lálàó kún fàyà ń fàyà fún ọlọ́run ọba ni. Kún fàyà kúnnà ọlọ́run tó dì ní sá lóde mi náà. Kún fàyà kúnnà ọlọ́run tó dì ní sá lóde wọ náà. Ìdí ni tó fi jẹ́ pé gbàtọ́lọ́run rán Jibril sí Mariam

bó ni ó lè jẹ́ pé ọkùnrin àtobìnrin wọn ó dá wà ní kọ́lọ́fín tó bá bẹ̀rọ ọlọ ìwọ ọkùnrin tó ń bọ̀ ìkọ̀yẹ́ kó wà bí ṣe ń sọ ìjìbí ìlú ń wa ń ba Mariam ṣe ìdípẹ́ ní ìgbèrò pẹ̀lú ọ̀gá jìbìrì wá jẹ́ kó mọ̀ wípé òun èé ṣe ọkùnrin ó ní òjíṣẹ́ ọlọ́run ọba rẹ ni mò ń ṣe èyí èé ṣe èèyàn èmi ọmọ adùn mọ̀lẹ́kọ̀ ọmọ adùn ìbálòpọ̀ ọ̀hun ọmọ tí ń èé sọkùnrin èé sọbìnrin jẹ́ kọ́ka ó balẹ̀ torípẹ́rù tí ń ba Mariam ẹ wo èèyàn mímọ́ ń bà kí ń bà á lẹ́rù kọkùnrin ṣùgbọ́n lẹ́ni ọkùnrin ọ̀pọ̀ ọwọ́ kan obìnrin míì ní wákàtí bọ́kùnrin ò pé yóò pọ̀kùnrin ọlọ́kadà nígbà ń lọ màdá ẹ̀sá àmà gbẹ̀mí lọ àmà sọ bíkà lọ́kà bá dáná ní táwọn olótójú àwọn ọlọ́kadà rí ìrìn ẹ̀kẹ́ pàápàá jùlọ ẹ̀ńtẹ́ sí ọ̀bà yìí gbogbo ohun tó ṣe látàárọ̀ alẹ́ obìnrin kan ní ọgbà lọ́wẹ̀ tó ọmọ gbé lọ yóò gbàgbé lọ hòtẹ́ẹ̀lì ẹ báyé ti dàrú láti ń sọ fáwọn kan lè nìkan láwọn ọmọlẹ́yìn Jésù làwọn ẹ̀yin òjò Mariam ìyá àjọ tọwọ miniskirt wájú rẹ̀ prophetess gbẹ́nugbẹ́ọ̀dà títà ní wọ́pùsùkà nígbàtí tó Maria ló fi miniskirt jọ ni àbífì dé yẹn ṣé Maria ló dé ìborí ni Maria máa ń lò ẹ̀rí sábáyàwó rẹ̀ ṣìmáàrù gan ni o kìí débí o àwọn tá jẹ́ sísá ẹ̀bí wọ́n lè rẹ̀ ṣé kékeré táwọn ń lò yẹn tó ní Màríà máa ń lò tán bá dúró rẹ̀ tí Màríà yẹn yìí máa balẹ̀ ṣìmáàrù burú tí ṣìmáàrù tí ó balẹ̀ báyìí ayé ń bì náà láti mọ̀ ta ní ìṣètọ́lọ́n ta ní òṣètọ́lọ́n àwọn náà ó ti rí ìdí ni ìtọ́fi jẹ́ wípé Jibril ó ń súnmọ́ ibi tí Màríà wà Màríà náà sún sẹ́yìn kò lè pariwo kò sí èèyàn kankan níbi tó lọ dúró sí wọn lẹ́yìn tó túnmọ̀ pé tó wá pé èèyàn ni jìbìrì tó fẹ́ sàbúrú pẹ̀lú yóò ṣe gbogbo ẹgbẹ́ ṣe pẹ̀lú ẹ̀tẹ́nìkan ò ní mà ìyẹn ló ń ba mọ́ríàmù lẹ́rù pé ah irú àdánwò wò lélẹ̀ jìbìrì wà á fi yẹ pé ah mi ì ṣe ìyàwó màlẹ́kà lọ nìyí. ọlójíṣẹ́ ọlọ́run ọba rẹ ni mò ń ṣe. àbábalá ti bọ́lá máa ń ìjẹ́kọ́lọ́ wọn bá rẹ̀ ni pé kí n wá sọ fún ọ ọmọ tó má látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló ní kí n wá sí bẹ́ẹ̀ Mariam wá ń sọ fún Jibril níjọ́ náà ó ti gbà pé kìí ṣe èèyàn ló ń bá ń sọ̀rọ̀. ó wá ní àná yakúnù lè gùlá báwo ni mo ṣe lè bímọ bẹ́ẹ̀sì ni ọkùnrin kan ò wọlé tọ̀ mí rí ọkùnrin kan ò fọwọ́ kàn mí báyìí nífọwọ́ kan ti adùn ọkùnrin kankan ò sì bá mi láṣepọ̀ kìnnáyà kan anìlìjìmá ẹ̀rí pé nínú Al-Qur'an ọlọ́run kìí là á mọ́lẹ̀ ìbáṣepọ̀ ọkùnrin obìnrin ọlọ́run máa ń pa ẹ́ sọ ni. ó sì ń bẹ nínú Yorùbá wa náà á nígbà náà ó wá wọlé tọ ìyàwó ẹ̀ ìgbà náà ó wá súnmọ́ ìyàwó ẹ̀ ìgbà náà ó wá báyàwó rẹ̀ láṣepọ̀ abẹ́ẹ̀kọ́ àwọn tó fẹ́lẹ́ láti sọ ṣùgbọ́n àní gbé kalẹ̀ gbàùn àìnítìjú ó nìyẹn ìyẹn ló wá gba táwọn olórin bá ń kọrin gbogbo nǹkan ìtànsọ ìlàwọn òfin máa kọrin làwọn ọmọ máa kà nínú ọlọ́run bá ní wàlámiyàm tàbí ní bẹ́ṣẹ́rù ọkùnrin kan ò fọwọ́ kàn mí rí in tó sọ yẹn ìtumọ̀ méjì lé ní ìtumọ̀ àkọ́kọ́ náà ni pé ọkùnrin ò fọwọ́ kàn mí ní fọwọ́ kan ta dùn a máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ èyàn lè fẹ́ lọ kó fẹ́ mú ah, ẹjọ́ ẹmọ́ bínú ilẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ kọ́wọ́ rẹ ó lè sì rẹ ìyẹn lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní fọwọ́ kan ta dùn tí wọn náà sì gbà bẹ́ẹ̀ mọ́dàmù ní kò ṣẹlẹ̀ sórí ọkùnrin kan kò fọwọ́ kàn mí ní fọwọ́ kàn ta bẹ́ẹ̀ sì ni ọkùnrin kan ò wọlé tọ̀ rí bó ni mo ṣe fẹ́ bímọ alìbàgíyù o náà làwọn tí wọ́n sí sọ́ọ̀bù sí aṣẹ́wó náà ń pè ní bàgíyù àwọn bàgáyá jámù wọn nìyàn alìbàgáyá àwọn lọ́pọ̀ ń jíjì lénìí ẹ̀mẹ́wàá lẹ́rìí wọn tí wọ́n tọ́jú tọ́ mú wọn lọ àbújá ikí ni wọ́n lọ àbújá kí n ṣiṣẹ́ lábújá ni tó bá ti dó express ní tán bá ti gbé ìyá fún ìyá fún kẹ́ ọmọ yín kọ́ ah, ó sáré lọ àbújá kí ni ń ṣe ń bẹ̀ nígbà wọn bá gbé lọ ó lè lọ bẹ́ẹ̀ ó lé oṣù kan lẹ́yìn oṣù kan tí bá ń bọ̀ yọ́ra mílíkì yọ́ra bọ́ǹfìtà fún ìyá bí ṣe máa ń ṣe nu tó bá lọ ọ̀rìn àjò rẹ̀ báyìí tí bá ń bọ̀ yọ́ra mílíkì yọ́ra bọ́ǹfìtà yọ́ra ṣúgà yọ́ra tonic fún yẹ ọmọ tí ń tọ́jú ìyá ni Mariam ó ní wà lámú akúbàbí ìyá ibi ètì ìtàṣẹ́wó ìjẹ́wọ́ lè sọ kò fi gbáyà bẹ́ Mariam ní wà lámú akúbàbí ẹbí wọ́n léèrè àwọn tàláwọn tẹ̀lé Isa àwọn Mariam àwọn tẹ̀lé Mariam ta ló lè fọ́ gbáyà nínú wọn wípé wà lámú akúbàbí mi ń ṣe aṣẹ́wó ìjókòó kan pàápọ̀ ìjọ kan mo lọ ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin àwọn oníṣẹ́ ọwọ́ kan mo wá ní ìdí èèyàn bá ń ṣe kí èèyàn fi bẹ̀ lọ́hun ẹbẹ̀ lọ́hun pé ẹ ṣe zìnà rí láyé kẹ fi bẹ̀ lọ́hun wọ́n ní àfọ́ àyẹ́ orí ṣe ṣe ó dá mọ́gbà tẹ́ ti wọlé ọkọ tẹ́ ti ládé lórí ẹfìyẹn náà bẹ lọ pé ọlọ́run wọlá pé ọkọ mi nìkan ló ń gorí mi ẹfi bẹ lọ obìnrin tó tó jẹ́ iṣẹ́ àpẹsàn wọn pé àfa kò ṣe àwọn tó sì pọ̀ jù nínú àwọn tí mo lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fún òde àpẹsàn orí ikú orí nǹkan táwọn èèyàn fi rẹ́rìn ẹjí ń bẹ nílé ọkọ èmi ọ̀ ẹ̀sọ́ ẹ̀sìn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n máa yẹ sọ yẹn ó wá dẹ́rù bèbí náà pé ah ọlọ́mọ sàánú ayé mọ̀ ti bàjẹ́ tó ti wà ń ọkọ mi ò ń sàṣẹ́wó mi ò ń sàṣẹ́wó mi ò ń so ní ṣìná Jibril wá ní rẹ̀ Maryam kọ́l Jibril wá sọ fún pé kàdálíkì kọ́ làárọ̀ bọ́lọ̀wọ̀n ọba rẹ̀ ti ní ojú fún ọ ni mo sọ yẹn gbogbo ìgbà ọwá ọkùnrin kan ọ̀rọ̀kùnrin kò sí ìtọ́kọlọ́ pẹ̀lú kódà in tọ́lọ̀un fẹ́ ṣe fún ọ̀yí èyí tó tó rọrùn pọ̀ nínú iṣẹ́ ọlọ́run ni subhanallah ẹni tí ò rọ́kùnrin rárá lọ́lọ́run lóhun ó fún lọ́mọ ìwọ tó wá ń bẹ nílé ọkọ tó ọ̀rọ̀ ọmọ bí ló wá fẹ́ ṣẹbọ èyí nìkan gan tó fún ọkọ òfin mọ̀kó wọn ó bímọ kò fi gbára lọ́lọ́run kò mọ́pa nǹkan mi mọ́lọ́run ẹni tí ò rọ́kùnrin rí tọkùnrin ò súnmọ́ rí ọlọ́run ọba ní huwa aláyà hayín ó rọrùn pọ̀ fẹ́mi ọlọ́run tí yẹn bá lè rọrùn bó wà níwọ́ tó ti ẹ̀wà lọ́dọ̀ ọkọ tọkàn tó súnmọ́ ọwá fi oṣù rò pé yẹn le fọlọ́run láti fún ọlọ́mọ gbogbo àwọn kòránì tá bá ń kà káàmọ ronú sí túmọ̀ èyí kọjú sọ́lọ́run kọ́lọ́ ó kọ̀yìn sí yàn bó bá kọjú sí yóò kọjú sí ọ ó lè dàbẹ̀ ní bó fẹ́ pẹ́ ṣùgbọ́n yóò dá ọ wà aláìyà àyínú ọlọ́wọ̀n bá ní ìrìn ní ọlọ́wọ̀n bá ní ti ń sọ fún ọ pé èyí tá a sọ yìí wà aláìyà àyínú ó rọrùn pọ̀ fọ́lọ́hun kò bímọ láìrọ́kùnrin a sì fẹ́ fi ọmọ náà hú yahudu ilal a fẹ́ fi ọmọ náà a fẹ́ fi ṣe aya àmì ni fáyé ọlọ́run ò sọ pá afẹ́ sọ́dọ́má mi òrògbó ìwà báyìí ọlọ́run ò dọ́rọ̀ ó dàbí máwa mùsùlùmí lọ́wọ́ ọ̀rọ̀ yanjú ọlọ́run ọba ò sọ pé wà lè nájá aláhù ibùná ọlọ́run ọba ní afẹ́ fọmọ sàmì fáwọn èèyàn ní kẹ́ẹ̀lẹ́ pé kò sí ń tá lè ṣe afẹ́ fi ṣe àmì ni kẹ́ẹ̀mọ̀ tí bó bá wù ọ lọ́hun ọkùnrin àtóbi lè mọ́ ìra wọn kọ́ mọ́ sí wáyé hun yẹn náà ó tún lè máa ṣẹ́rí sí ìṣe sí yẹn wàlìnàjú aláhùn afẹ́ fi ìṣe sí yẹn pé kóbìnrin bímọ láì lọ́kọ afẹ́ fi ìṣe sí kóbìnrin ó bímọ láì lọ́kọ yẹn afẹ́ fi ṣe ayatan linnas afẹ́ fi sàmì fún gbogbo ayé ni a fi sàmì ìkẹ́ àwọ ọlọ́run ọba hàn látọ̀dọ̀ àwọ rahmatan minna ìkẹ́ ló jẹ́ látọ̀dọ̀ àwọ ọlọ́run

ọwọ́ àtẹ̀gùn ọ̀fẹ́ àtẹ̀gùn àtẹ̀gùn yẹn wá ń lọ jẹ́bùl kọ̀míìsì ó náà ni ẹ rí pé asọ́mọ̀ lọ́rùn àtẹ́gùn yẹn wá lọ síbi ọrùn aṣọ yẹn ó wá wọnú bátẹ́gùn yẹn ṣe wọnú ó kàn lọ tẹ́tù sílé ọmọ ẹ̀yìn onísáyẹ́ǹsì ojúsì bó lẹ́yìn fẹ́ púrùfù yẹn ẹ̀kìnní kan ní ó gbàgbé kan ibi tẹ́rù pé ó gbàkọ̀ gbàbẹ̀ gọ̀dán wàkánà àmọ̀ra mọ́pẹ̀lẹ́ wọ́n sọ fún ọlọ́sìn ìdọ́gbọ̀ ló lè bí mọ́mọ́ láyé tó ń lọ́lọ́ sọ tí ẹni ẹni kọ́ wá analyze ti mọ́rí àmọ̀ yìí kó jágbọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga nígbà tí atẹ́gùn فحملته فانتبذت به مكانا قصيا فحملته أي فحملت عيسى bí nǹkan yẹn ṣe dúró bó ṣe dúró náà nìyẹn ọba lóyún ọba lóyún ọmọ táǹpù ní sáà ìgbà Mariam lóyún tán ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbámọ́ ìtìjú ẹni tí wọ́n mọ̀ wípé kìí jẹ́ ẹbọ́kùnrin ṣe rárá oyún rẹ̀ inú ẹ̀ bọ́ bá ṣe wọ ni ìwọ náà ronú bí ó ṣe rí ọmọ tí ìjáde nínú ilé ọba lóyún èèyàn wo ló fẹ́ sọ pé oyún kan tó bẹ̀rù ọjà wèrè àti <laughs> ọlọ́run ni àmì ọ̀ ọba tó ga lọ́lọ́run ìgbàmí ń bẹ ọlọ́run afẹ́ bùyàn láti rí agbé wa lọ́nà tútù náà sí rí lóòfíjẹ́ ká máa bẹ lọ́run ọlọ́run fẹ́ bù àṣírí rẹ nígbà míì ṣùgbọ́nà tí ó fi gbé wá àṣírí ọkọ̀ tú anábì Musa alayhi salatu wassalam tó bá fẹ́ wẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nínú ìlú ọkùnrin gbangba náà ti máa wẹ̀ láàrin ara wọn anábì musa pariwo títí títí ẹ máa fara pamọ́ kó kálukú kọ́ ẹ máa wò wọ ara yín tí musa bá di fẹ́ wẹ̀ ń tẹ òun wà á lọ síbi tó jìnnà tẹ́nìkan kò sí ní rí yóò wẹ̀ ń bẹ̀ àwọn yòókù rẹ̀ bá ní ṣe é mọ̀tí tí èfi wẹ̀ pẹ̀lú wa ó sòpa ni bẹ́ẹ̀ yọ̀ bá sòpa ọ̀yẹ̀ kọ́ wẹ̀ kí ló gbé jì síbò náà làwọn náà gbé jì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kiri pé musa ẹ̀rí ẹ̀sìn mọ̀ àwọn nǹkan tí ọ̀bẹ jọra wọn ẹ̀rí sọ̀rọ̀ ká má rí lójú ọlọ́mọ ẹwọ̀n kan gbàtọ́lọ̀ ń wá fẹ́ bọ àṣírí ẹ̀ tọ́fẹ́ jẹ́ kí wọ́n pé kò sọ̀pá Musa wá lọ wẹ̀ lódò níjọ́ kan ọbọ̀ ògùn aṣọ owó wájú owó ọ̀tún ó rí pé ráwọn èèyàn ó wá bọ aṣọ sórí òkúta kan ó wá wẹ̀ ìgbàtọ́ wẹ̀ tán owó wájú owó ọ̀rẹ́ nìkan kan kó mú aṣọ òkúta bá sún wájú hmm. ah, ó tún rìn òkúta tún síwájú ah, Musa wá farabalẹ̀ bí i ah, tẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ tó ń bá sáré gidi òun ò lè tètè ọwọ́ ata bó ṣe sá eré yẹn tó náà ni òkúta yẹn tó fi ó tún sáré òkúta ah, musa wa bó ṣe eré gidi òkúta yẹn sáré musa ọ̀mọ̀gbà tó wà ní ìlú ní òwò ìgbà tó kúta yẹn wà lọ dúró ibi táwọn èèyàn gbọ̀ngàn táwọn èèyàn máa pọ̀ sí ibẹ̀ ni wọ́n ta ní musa rè ibi tọ́kọ̀ lọ wò ìpanákọ̀ lọ wọn ah kò nípa lóòtọ́ ìgbà ẹni Musa wá ara sọ Musa ní ìwọ ọlọ́ọ̀lọ́ni afẹ́ bù àtírí ẹ̀ ẹwọ nǹkan ló fi jẹ́ wípé ọba tó ga lọ́lọ́ kéèyàn ó ṣe pẹ̀lẹ́ bọ́ bá rẹ̀ nìkan tó ṣubú má fi sí yẹ̀yẹ́ má fi sí yẹ̀yẹ́ jẹ́ kí tiẹ̀ náà ó tó ọ lẹ́rù ó lè jẹ́ pé tí ṣubú tó ṣubú yẹn Ọlọ́run fẹ́ fi tún ṣe ní ẹlòmí akọ́tẹ̀ má fi sí yẹ̀yẹ́ bóyá ikọ̀yẹ̀ tó kọsẹ̀ yẹn ọlọ́run fẹ́ fi tún ṣe ní èyí tó tẹ́lẹ̀ tí Músà yẹn lọ́dọ̀ ti wa ẹ̀sìn ni abẹ́kọ̀ ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi bà sí rẹ̀ ni ẹ wá wo èyí tó tẹ́lẹ̀ sí Mariam yẹn náà ẹni tí ìbọ́kùnrin sí ọba lóyún èèyàn mélòó ló fẹ́ gbà á gbọ́ jẹ̀mọ́ bó ṣe wọ́n náà ọmọ rẹ̀ tí ì jáde ẹgbẹ́nu lé ní máa ń wà tó lè jẹ́rìí ẹ̀ ọba lọ sí tí wọ́n bá tẹ̀sán olùsìlóyún ọwá ah! ni mọ̀kàn sáàrí bẹ́ẹ̀ náà ní dájú àà ọmọ ọlọ kò sí mọ́rí àmọ̀mọ́ èyí tó ṣẹlẹ̀ sí mọ́rí àmù yẹn ó fẹ́ mú bí ẹ̀sìn lọ́wọ́ lójú tọ́mọ́nìyàn ṣùgbọ́n àwọn ọba ní wàlì náà jẹ́ àwọn àyà afẹ́fì tàbílé láwá fi ń bẹ̀rẹ̀ ọgọ́lọ́ kó sàánú wa mọ́ fi wá tẹ̀sí kò tó bà síre wa tó ta bá dá nǹkan pọ̀ yìí àwọn èèyàn tá jọ dá nǹkan pọ̀ wa ni wọ́n wá tó látara àdí ẹlẹ́ ọ̀rọ̀ ọlọ́run wa wa mọ́ tú fi ṣùgbọ́n ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé òun a máa gbé wá báyẹn náà nígbà míì èyí táwa wá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́ ni pé mọ́ fi wá sẹ̀sùn kò tó gbà síre wa tó ọba wá rẹ́ ni tẹ́sì jẹ́ tiẹ̀ mọ́ fi ṣe ẹ̀yẹ́ òun mọ́ ń tọ́lọ́run fẹ́ fà yọ níbi nǹkan yẹn òun mọ́ ń tọ́lọ́run fẹ́ mú jáde látàrẹ̀ arákùnrin kan èèyàn ńlá ni ọba ti wèrè kan mọ́lẹ̀ ọba bá wèrè láti bọ̀ àti rí bá tú àwọn ìrìnà ayé àwọn ẹjọ́ ohun tó sì máa ní ìyàwó tó pọ̀ ní ìyàwó mẹ́fà wèrè ló tún kì mọ́lẹ̀ ló tún bá láti bọ̀ ariwo bá pọ̀ wọ́n gún lọlé ọba wọ́n pariwo lé lórí nǹkan nǹkan àwọn ìyàwó náà ìyàwó mi kọ́ lẹ̀ náà ṣùgbọ́n ní ètò ọlọ́run wèrè bá lóyún wèrè wá bímọ ọmọ wèrè yẹn ló yan jújù nínú gbogbo ọmọ tẹ́ni ẹbí láyé ẹ wo ọ̀nà tó gbà ọ̀nà tí ò dáa ní kí jẹ́gbà ní ọlọ́mọ báwò ìsùn táǹkọ̀ ṣùgbọ́n lọ́hun tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kásátètè ká sọ mọ níwọ̀n ká mọ́ tún tayọ àlà إن أراد الله أمرا وأترك ما أريد بما يريد وأترك ما أريد بما يريد Mariam ẹni tí kìí bọ́kùnrin ṣàwàdà bèlè bọ́kùnrin ó fọwọ́ kan ó bá lóyún ọlọ́run ọba ní fahamalatu fahamalatu bá Mariam wá di ẹni tó lóyún látara pó lóyún yìí kò lè lọ lé má. Fantabada ti bì hí màkàánà kọfíyà ó wá gbéra rẹ̀ jìnà tefétefé lọ sí ààyè tó tefé. Màkàánà kọfíyà màkàánà bàídán ààyè tó jìn ló wá lọ dúó sí tó bá fẹ́ wálé bí alẹ́ pátápátá táwọn èèyàn ní fura tó wájìlẹ̀ bá tí méjì ti ti jáde jáde kan òní lè fura bó ti lóyún ọjọ́ orí ìtẹ̀sí yìí náà ni Mariam wà fáà yẹn làwọn kan fi sọ wípé kọ̀pẹ́ oyún yóò kóṣù mẹ́ta nítorí pé kìí yẹ súnmà làwọn kan ti sọ wípé oyún yẹn oyún wákàtí mẹ́ta kórè ní ló fi bí àwọn kan sọ wípé oṣù mẹ́fà òun ló fi bí àwọn kan sọ pósù mẹ́sàn ṣùgbọ́n kan sọ pósù mẹ́sàn yẹn ló fi hàn lọ́kàn balẹ̀ tó kó pósù mẹ́ta ni àbọ̀ wákàtí mẹ́ta ó yẹ kárẹ̀ nínú Quran abadis ọ̀sọ̀ bẹ́ẹ̀ nígbà tá àti rí yẹn ẹ jẹ́ ká fi lérí bóbìnrin tí máa ń lóyún torí pé fáà náà yìí fi rù tààrọ́ فعجاءها المخاض فعجاءها المخاض إلى جذع النخلة ọlọ́run ọba almakhab ìta ń pè ní almakhab o náà ni ìrọbí rírọbí فعجاءها المخاض rírọbí ìrọbí ọba dé bá Maryam ìgbà tí rírọ bí yẹn ó mú mọ́lẹ̀ tó mú délẹ̀ ẹ̀mọ̀kémi ń bẹ yóò mú yóò tún sílẹ̀ díẹ̀ yóò tún mú yóò tún sílẹ̀ yóò tún mú ṣùgbọ́n ó ti wá mú kò sílẹ̀ mọ́ fàájá almahadu rírọ bí ti wá mú ó ti dójú ẹ̀ níbi tó wà níjọ́ náà ìlàjì kùkùté igi dàbínù bí igi ọ̀pẹ èyí tí èga pọ̀ yẹn ibẹ̀ gangan ni Mariam wà níjọ́ náà ló di yé ọlọ́run sọ pé kò jẹ ẹran ẹgbà àwọn ìrọ́kan àpàrọ́ kàdù ọlọ́run sọ pé kò jẹ ẹran fàájá alìmọ́kádò ìlàjẹ́zẹ̀ ìnáhálà tọ́lọ̀wọ̀n bá lè ọmọ ti mú ní ìgbà tí rírọ bí wá mú níbi kùkùté igi dàbínù anáhálà igi dàbínù ní jẹ́bẹ̀ ìgbà tó wá mú ń bẹ̀ kọ́ọ́lá àti kò sóbìnrin tó tọ́mọ ó máa mú tí ò ní ké tó bá kún mú mara tí ó sọ̀rọ̀ kò tí kò tí ìjàlá dáadáa tó bá dójú ẹ̀ ó pariwo kọ́ọ́lá mọ́dọ́mọ́ náà wá pariwo lẹ́ẹ̀ta ní ẹ̀mẹ́ tó kọ́bílà ha ó nílẹ̀ ọlọ́run ọba mi èéṣe tó ti pa mí kọjọ́ òní ó tó wáyé torí pé nira yìí mi ò experience ẹ̀ rí láyé ànábì ọlọ́run ló sì fẹ́ bí bó wá nìyà tó fẹ́ bí èmi tó fẹ́ bí wọn náà wò nira tí yá rẹ̀ ò rí wò nira tí yá rẹ̀ ò rí yá yẹn ló ń bọ́ sọ̀rọ̀ lóní ọgbẹ́nu sọ̀yìn mọ́mí ẹ̀ understand kí ni understand kò understand ló bí ọ ìyá wa àwọn fẹ́ kú nítorí káwa lè wáyé torí pé tóbìnrin bá ń rọbí lọ́wọ́ bainal mawti wal hayat láàrin ikú àti iye olówà ó yá gbìn bó ti ń gbìn gbé àwọn nọ́ọ̀sì káwùtún wọ́n tún sán lẹ́nu wọ́n tún nà ó yá gbìn wọ́n ni wọ́n pé wọ́n ràn lọ́wọ́ ni ti yá àlẹ́ ìta ní ìrìn tó kọ́bílà ààzá ìtí mọ́dá mọ́sọ̀ nìyẹn ọ̀rẹ́ ọmọ ìrẹ ọlọ́run ṣàánú mi ní túkọ́ bí láàáza ìbá ṣe pé mo ti kú ṣáájú òní tí mi ò ti ẹ̀rí nira yìí ìbá mọ̀ sàn fún mi. wọ́n tó tó jẹ́ pé mo ti jẹ́ ní ìgbàgbé tí mi ò sí mọ́ ìbá máa dáa fún tójú mi rí ìrẹ ọlọ́run ọba nígbà tí dójú ẹ̀ ló fi jẹ́ pé ìwọ ọkọ tíyàwó rẹ bá sọ pé ara ń ní òun má sọ pé ó ń kẹ́ra kò kẹ́ra o odidi ẹni tó fẹ́ bí ànábì ọlọ́run ló rẹ̀. Wakun tó ná sí ya máa sí ya. Ayé wakun tó ṣe an láyú ọ̀rọ̀ wà láyú zukar wà láyú dúró. Ìbá dáa kí mọ́tẹ̀ jẹ́ mi tó wáyé rí tó bá pé nǹkan tó jú mi ó máa rí nì ní tí mọ́dàmù ń sọ nìyẹn ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀ àkọ́kọ́ àwà abẹ lọ́hun lórí ibi tàdé gbogbo àwọn obìnrin wa tí wọ́n lóyún gbogbo àwọn obìnrin mùsùlùmí tí wọ́n lóyún ọlọ́run ṣe bíbí ní ọ̀rọ̀ fún wọn máṣe ní wọ́n lára rahmatulahi arhamar rahimin gbogbo náà bá ti bí tán wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n ti gbàgbé ẹ̀ láti sọ pé tẹ́gbọ́kùnrin ní máa bímọ ní ọ̀kan láàmà bíi àìgbàgbé àákùnrin gbàgbé kò ní lóyún mọ́ ní àkíkì ah, ìṣẹ́rú sí jò ní ààrẹ̀wò ah, ẹ̀wọ̀ ẹjá dàdúbà ẹyọkà náà lọ́wọ́ gbárkàjì ṣùgbọ́n lọ́wọ́n ti mọ̀ páwọn obìnrin ọmọ gbàgbé ọwá ní ẹnìkan wá ọwálé ìyàwó rẹ̀ ọwá jíṣẹ́ ọwá ń bá ájà tí wọ́n ti gbàgbé ní tí ò bá máa gbàgbé nǹkan kò ní mọ bímọ fún ọ ó yẹ kó ọlọ́run ti dá yín pé gbàgbé nǹkan wàkùnrin tó náà ṣe ọkùnrin ní gbàgbé bọ̀rọ̀ ìtètè máa gbàgbé wọn yẹn náà ó ní í ṣe pẹ̀lú àdámọ́tọ́lọ́ ń dá wọn kìí sàlébù àìmọ́mọ̀ gbàgbé nǹkan bọ̀rọ̀ ti wa ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ ń yà wa náà bọ́kùnrin bá dúró báyìí ọpọlọ yẹn ń ṣiṣẹ́ bí bí aago tó ọba ti ń sọ ìnáwó ìrọ̀ ọjọ́ five days ló ṣẹlẹ̀ kìí ṣe ọkùnrin nù ní dédé aago mẹ́sàn-án ló ṣẹlẹ̀ ọ̀ ti fọpọlọ dé ṣùgbọ́n mi ẹni ò sábà bóyá náà bóyá gba ní kì ṣe bóyá ọlọ́run ọba tó dá wa bẹ́ẹ̀ ìdí tó fi jẹ́ pé ìlànà bóbìnrin ó ṣe kẹ́kọ̀ọ́ bọ́kùnrin ó ṣe kẹ́kọ̀ọ́ gbogbo what man can do a woman can do better ṣẹ́yìn fún wọn fẹ́ràn obìnrin lè mọ̀ ní tọ́lọ́run tó dá wa kò mọ̀ pa àyàtọ̀ àyàtọ̀ síra wa nítorí iṣẹ́ tọ́lọ́run gbélé kó wá lọ́wọ́ iṣẹ́ obìnrin à lè ṣe iṣẹ́ àwọn ọkùnrin náà àwọn obìnrin náà ò lè ṣe tó bá wá rí bẹ́ẹ̀ ẹja sànú àwọn ìyá wa ẹ sọ pé bàbá ń kọ́ àbí tẹ́rí tàwa bàbá òun ẹ̀gbọ́n wọ̀rí <laughs> ọkùnrin sì mọ́ bó lè ṣe fáìndì wé ara rẹ̀ àní amọ́sọ̀ ọ̀nà bàbá wa náà ṣùgbọ́n ìyá wà lùwà àlèdẹ́ nífà aláà tádàárẹ̀ ò máa àbàdá kọ́dìrọ̀ ọgbà ẹ̀ kásọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ mú مستقيم قدرا فياك صغيرا غير موف قد طالما سيرت بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي. Ìráwọ̀ àgbàgbà tẹ̀rí yẹn bàbá gbogbo ayé ni àwọn àtúnṣe ẹ̀nà ọdún fẹ́yàwó mi ọdún yá ọdún fẹ́yàwó mi ṣùgbọ́n ìyá àti ẹ̀wò pé méjì wàlúwà lè bẹ̀rẹ̀ fàlá kádàárẹ̀ ò máa àbàdá kọ́dẹ̀rọ̀ báyà kásọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ mọ́ kọ́dẹ̀rọ̀ báyà ọwọ́ àwọn òbí rẹ̀ lọ àbí ogun tírì tó bá ti wá fẹ́ máa lọ mo ní dágbére fún ìṣẹ́gun kún fún yàá kìtì ó jẹ́ ten fáìfù tó ń bẹ lọ́wọ́ bàbá yẹn náà ìyá náà ni ó tún padà gbà á ṣùgbọ́n jẹ́ kìtì ìyàwó pé ten àti kókó seven. sàtọ̀gẹ́ ìrànlẹ́ ìrọ̀mú. bó bá rántí nǹkan kan lọ́jọ́ ọjọ́ ní rọ́bì ẹ̀. ìrànlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní tí wọ́n máa ń sọ ní pé wọ́n lọ ìjọ́ níyàwó wọn bá bímọ ẹjọ́ òun tíráàbù jọ náà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa sọ bẹ́ẹ̀ ìwé mi máa bẹ̀lọ́n gbé ọlọ́run dákun tí ń wà nílé èmi a máa lórí ẹ̀ wá bí àwọn kan lé wọn nítorí pé ojú àwọn ò gbà ṣùgbọ́n pé láwọn àlejò mo bí máa alhamdulillah alhamdulillah ní tó fẹ́ gbọ́ nìyẹn ṣùgbọ́n ìjọ́bìnrin lè sọ pé jọ́tò bá bẹ́rù mọ́ kò mọ́ sí lé lóyà wá lè sọ pé ìjọ́ ọmọ bá bẹ́rù mọ́ kò mọ́ sí lé níbo ní lọ níbi orí ọwà náà yọ bá ń bẹ̀ ṣùgbọ́n bàbá lè mọ́ sí lé ńjọ́ náà lẹ́ẹ̀fì mọ́ rábídè bí bàbá ò sí lé jọ àbí ọ̀nà kan látara àjẹ́ ẹjẹ́ bá ṣe dáadáa sáwọn ẹ̀yà wa tí àwa bá ti wá jáde láyé káwà máa tọrọ àforíjì fún káwà máa ṣe dáadáa sáwọn èèyàn àwọn èèyàn yá wa máa ṣe dáadáa sí wọn ẹ̀gbọ́n yá wa àbúrò yá wa ọ̀rẹ́ yá wa se ṣe dáadáa sí wọn tó kò sí ń tá a lè ṣe tó lè ṣe déédéé tí ìyàwó ṣe fún wa ló fi jẹ́ pé a máa bàyàn lẹ́rù pé ọlọ́mọ ṣàánú àmọ́ tí wa ìyá ni ó jẹ gbèsè tó bá wá rí gbogbo ẹ̀ odò kó bí ọ nìkan ó dààmú ó ṣe wàhálà wọ́n bú ó ń pariwo ìyá mi sábà ní tó sọ rí nígbà tó fẹ́ bímọ ogójì náà rẹ̀ pé á ah, òun òrùkú ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ìyá wa nìyẹn a fi ìyá wa níbo níyàwó ọ̀hún ti ń bọ̀ jàmọ́ tó wá sọ wípé bó ní ìyá rẹ̀ ti jẹ́ mọ́mí ní mo fẹ́ sọ fún pé jerry wife mi kò láì kéèyàn máa provoke life rẹ̀ ó lè báyàn létí wáìdì lè báyàn létí ọlọ́run ọba ní àwọn tó bí ọ gbogbo nítorí kó jẹ́ tó bá ti dọ́dọ̀ wọn gbàgbé tó jẹ́ lọ́dọ̀ àwọn tó bí ọ kàmà rọ́pọ̀ àyà ní ilẹ̀ nìkan kọjá máa béèyàn bá fẹ́ sórí ire láyé béèyàn bá fẹ́ tìràkà láyé ti dáadáa sáwọn tó bí ọ ẹnu pé ó sòrí ire tí wọ́n yẹn ti tó àwọn abáǹgbẹ́ tó ń ṣe àtìlọ́wọ́ nǹkan ìranù ìyá tó bí ọ tó bá ti rí ọ báyìí àdúrà ní í ṣe fún ọ ó sì ṣe àmì bàbá tó bí ọ àdúrà ni wọ́n ń ṣe fún ọ òdìtọ̀ ló fi jẹ́pọ̀ àwọn òbí wa tó bí wa wà wà lè bẹ̀rẹ̀ nìfàlá kánárẹ̀ ò máa àbàdá wọ́n lè rọ̀ ọ̀gá ya kápọ̀ lè rọ̀ ọ̀gá ẹ̀rọ̀ mú فصبر قدر سعيك صبيرا غير منتصر òfin ni àwọ ọmọ rẹ̀ títí a sì kú sẹ́kún pé ọmọ yìí dààmú fún ó sì ń dà láàmú ọlọ́mọ ṣe wá lọ́mọ bẹ́ẹ̀ bá ti wá jẹ́ bẹ́ẹ̀ lọ wàdà wà òní yìí bọ́ ọkọ̀ tọ́jọ bẹ́ẹ̀ nu biology kò ní líǹkì rẹ mọ́lọ̀ kò ní líǹkì rẹ kò sí rẹ́ra gbogbo máa ń kọ́ bí àti ń bímọ wọn wà á jọ pé tó jẹ́ àbọ̀ you have to be obedient to your mother irọ́ kò ní líǹkì síbẹ̀ because kò sí inú hands and objective nígbà tó ń prepare scheme of work kò sí bẹ́ẹ̀ lọ́dún jẹ́ pé gbogbo ẹni tó bá ní bóò ní máa tẹ̀sí ṣe jẹ́ tó bá ti yọ́kò nínú oríire ọmọ rẹ̀ òbí òun ti pòfó nítorí àsìkò ibi tá a ti yà síbẹ̀ yẹn o náà ni ẹ wo bí Mariam bó ṣe ń rí ìnira nígbà tó fẹ́ bímọ bó bá torí nǹkan kan ṣàánú ìyàwó rẹ̀ torí èyí nìkan ṣàánú ẹ̀ a ṣe nǹkan tó bí ọ nígbà míì ó mú mọ́ra ó wo pé ó bímọ fún mi bí màmá rẹ bá ṣe ń tí ó dáa màmá rẹ ti padà kọ bàbá rẹ ó ti padà lọ lọ́kọ mi pé ọkọ orí ibùdó ẹ lọ fẹ́ láà má sọ bẹ́ẹ̀ rántí pé òun ló bí ọ ṣe dáadáa sí ìyá tó bí ọ wàkún tó náà ṣe àrùn ọ̀nàdá ní tàhátí àlá tàhásá ní kọ̀dìjà alárọ̀bù kì tàhásá bí Maryam bó ṣe ń pariwo yìí fànádá ha ní ha mọ́ tàhátà ha min tàhátì ha fànádáha mọ́ntàtì a ẹni tó ń bẹ lẹ́gbẹ́ ibi tó wà ibi tó ga ni ẹnìkan wá ń bẹ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹbẹ̀ ẹnìyẹn wá ohun kan ń wá láti bẹ̀ ohun màláíkà ni wọ́n wá ń pè pé ya Mariam Mariam ohun yẹn wá ń wá láti lẹ̀ kí lóhun yẹn wá ń sọ dúró ọ̀rọ̀ ahịa tó wá yẹn gbólóhùn tó wá yẹn ó ní psychological impact ìyẹn ìyọ́pọ̀lọpọ̀ àwọn nọ́ọ̀sì obìnrin ń parọ́ pé òun kú báyìí pé ní kú kò sí ọ̀rọ̀ tó ń sọ yẹn psychologically ó ní ṣe ẹni tó rí ń fọ́ tó rí ti a

ìwọ tó bá lọ kẹ́kọ̀ọ́ nípa health sciences tó bá fẹ́ mú evidence wá lo àyà yìí náà tó bá ń sọ̀rọ̀ nípa clinical psychology pé kùránì kọ́ wa the first thing tó kọ́ sọ fún Mariam nígbà tó ń pariwo òníra kì í jẹ́ exaggerate ní tó ń rí lójú ó máa pariwo bẹ́ẹ̀ má wàá kanra má kì í ṣe pé pariwo ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ọkọ̀. aláàtàhájà ni mọ́bàánú jẹ́ farabalẹ̀ mọ́bàánú jẹ́ قد جعل ربك تحتك سريا أجل مريم قد جعل ربك تحتك سريا lẹ́gbẹ̀ẹ́ sàlẹ̀ ibi tó wo sàlẹ̀ ọlọ́run ọba ti fi sẹ̀ríyá omi ìṣẹ́lẹ̀rú kan ó ń sẹ́ ń bẹ̀ ọlọ́run ọba ti fi síbẹ̀ lọ bù kó mú náà wọ́n rò sí ilẹ̀ ìkìlì jíze ọlọ́run ọba ní wọ́hùn bí lọ dì mú kó o fà á síwájú kó o fà á sẹ́yìn ilẹ̀ bìjìbìrì ìgbàgbà máa ṣe kéèyàn máa mi nǹkan báyìí máa fà á síwájú fà á sẹ́yìn bìjìbìrì náhálátì igi kùkùté igi dàbínù tó wà ń bẹ̀yẹn máa ṣe kìí alẹ́ ìkẹ̀rọ sọ̀bà jẹ́ nìyàn bó ṣe ń mí yẹn bó ṣe ń gbìn àwọn rútọ́ọ̀bù rútọ́ọ̀bù ní támúrù tútù wọn èèpò ní támúrù èso dàbínù tí ò tí gbẹ ìgbàta bá sa tó bá gbẹ ní jẹ́ támúrù ṣùgbọ́n gbà tó bá so lórí igi tí ò tí gbẹ yẹn rọ́túbù ni wọ́n ń pè mọ́pẹ́ ní támúrù tútù rẹ̀ rọ́túbù ni ìgbàta bá sa tó ti gbẹ yẹn ní támúrù ọlọ́wọ̀n bá ní tùsẹ́kìtà alẹ́ ìkìrú tọ́ bá ń jẹ ní ìyá tó bá kí ní ìdàbínú yẹn yóò mọ jábọ́ lẹ̀ pọ̀rọ̀pọ̀rọ̀ tàtàsá kọ́tọ̀ tùsáàkì yóò mọ já tẹ̀léra wọn rútọ́b èso dàbínú èyí tí ó ti pọ́n èyí tó ti pọ́n ṣùgbọ́n kò tí ì jẹ̀ níyá tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ yóò máa jábọ́lẹ̀ látorí igi ìkùkùté dàbí náà ọlọ́wọ́ bá ní tó wá rí igi ètò dàbínù tútù tó ń já yẹn máa jẹ́ iye omi ìtẹ́lẹ̀ rúta ló ń jáde yẹn lọ máa mú wá fọkàn rẹ balẹ̀ kò sí fòyà wákọrí àìnà àìnù ojú ni abẹ́bọ̀ fọkàn balẹ̀ wàkọ̀rì àìná fàyàbalẹ̀ mọ́ bẹ̀rù kò sí wàhálà ọlọ́pàá bá ní àìwà mọ̀ níbi tó wà yẹn ó lè rí ẹnìkan èèyàn kan kó rí ọ ń bẹ̀ àbí kò rí mọ́bẹ̀ẹ́ nìkan kan rojọ́ ní ìrìnà náà tó máa sọ fún gbogbo ẹni tó bá fẹ́ bọ́ sàròyé sọ pé mo ti bọ́lọ́wọ́ bá sàdéhùn mo gbà àwẹ̀ ọ̀rọ̀ sísọ ni ò fẹ́ sọ̀rọ̀ làwọn náà ṣe òṣìṣọ́ fún madam ẹ má rojọ́ mọ́ ẹ má bá wọn rojọ́ sẹ́ni tí ni ibi kọ́kọ́rọ́ ẹ má bá ẹ tàbí ilẹ̀ nazari tó lè rahman ẹ dákun ọlọ́run ọba gan ló ti kọ́kọ́ midwifery midwifery òun náà ń pè ní rírọ bí ta ló wá gbígbẹ̀ ta ló gbẹ̀ gúgún Mariam jọ ẹ bí instruction ṣe ń wá látòkè celestial instruction spiritual instruction celestial instruction ìbáná spiritual tó látara àdí eléyìí ìyẹn ló ń wá látọ̀dọ̀ ọlọ́ wípé ṣe báyìí ṣe báyìí nọ́ọ̀sì wo lójú òsì Ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá rí nínú ẹ̀dẹ́ èèyàn tó bá fẹ́ mọ́ ṣàròyé kan fún ọmọ ọ̀dá wọn lóhùn sọ pé inú nàzàrìtò rahman èmi tè lérí pé mo fẹ́ bọ́lọ́hun ọba ládéhùn pé mo fẹ́ gba àwẹ̀ àwẹ̀ yẹn kì wá sàwẹ̀ mọ́ jẹ mọ́ mu kálímàlìyà ọmọ àwẹ̀ tèmi gbà ní wípé mi ò ní béèyàn kankan full concentration nínú ẹ̀sìn ṣẹ̀ríà tó ṣáájú tiwa èèyàn máa ń ṣe ìbáadà pẹ̀lú àsùkùt ṣùgbọ́n nínú ṣẹ̀rí àti islam àyè ṣe ìbáadà pẹ̀lú sùkùt kéèyàn ó dákẹ́ ṣùgbọ́n kí islam ó tó dé èèyàn lè fẹ́ sin lọ́n o lè dákẹ́ bí wọ́nà nígbà tí èèyàn ṣe ti kààbù tí ó ti kààbù ọ̀rọ̀ before kí islam ó tó dé ṣùgbọ́n bàtà náà bìí dé lànà bìí kò sí nínú ẹ̀sìn wa èèyàn má abu israel ànábì bá gbà ànábì ilé ìwò lélẹ̀ ó dún nùrùn kòkó nùrùn wọ́n bá sọ̀rọ̀ kò dáhùn ni ní ta lélẹ̀ yìí àwọn arákùnrin àbú Israel náà jẹ ó ṣàdéhùn pé òun ó gbààwẹ̀ òun ò ní sínú òun ó sì dùn nùrùn òun ò ní kó bẹ̀ òun ò sì ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ẹni ànábì ò ní kó sọ́ọ̀fù àwẹ̀ torí pàwẹ̀ ń bẹ nínú ẹ̀sìn wa ṣùgbọ́n bóde nàró gbankiri sójú kan tí ó kúrò ẹni ó kò ní oòrùn kò sí nínú ìjọsìn lọ́dọ̀ tiwa ọwọ́ àlọ́ sára rẹ torí àpáta nínú oòrùn yìí nìsín kò sí nínú ìjọsìn nígbà tọwọ́ sì ń la ní o kílò lóòlè kírun nígbà tọwọ́ àwọn tara bíbá tí ọ àpáta gbóná by this time ẹ lọ òṣèlú bá dúpọ̀ bí náà lájọ wà ẹ lọ ẹ lọ rí wọn lórí àpáta gbóná wọn ìjíra mọ́bẹ̀ kò sí nínú ẹ̀sìn lọ́dọ̀ tiwa kò sí nínú ẹ̀sìn lọ́dọ̀ sí wa àádúgbọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́dà bí bágbára èsì bá tún wà bá gbé inú mọ́sálásí ọlọ́run nítorí ẹ̀ mọ́gbàrún wa ọlọ́run ó tún gbà ládá ọlọ́run ò fara ní wá wa gbé àwọn wòlé ọlọ́run wọ́n ti wá lúwà ní oṣù tó gbé oṣù lẹ́fà báyìí nígbóná wá wà wọ́n wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ nínú ṣẹ̀rí àmọ́ ṣẹ̀rí ọmọ kọ́bùlà náà ṣẹ̀rí ọmọ kọ́bùlà náà ṣẹ̀rí àwọn tó ṣáájú ọ wà ńbẹ̀ ẹ̀rí pé Zakariya náà òun náà sọ Mariam náà òun náà sọ ẹ̀yìn ọ̀kan ibẹ̀ yẹn la ti wá rí mú wípé làwọn àfáà tí wọ́n kojú bọ àwọn àǹfààní ìwòsàn tó ń bẹ níbi kínáǹpìrí èso dàbínù tútù falaboyún nígbà tí ń bá ń rọbí lọ́wọ́ àwọn tó wọ́n lè ṣèwádìí ìjìnlẹ̀ wọn ni wáyé tọ́lọ́run fi sọ pé kó máa jẹ èso yẹn wọ́n wá lọ ṣe rìṣáàsì lérí pé kí ni àǹfààní tó wà níbi kéèyàn ó máa jẹ dábínù rọ́tùbù èyí tí ò tí ì gbẹ yẹn fún obìnrin tó bá ń rọ̀bí lọ́wọ́ wọ́n ṣe rìṣáàsì ilẹ̀kùn oríṣiríṣi àwọn benefits wọn omi èyí tí ń sun yẹn àwọn àfáà kan sọ fún omi zemzem ni gbogbo ní tí ń rọ̀bí lọ́wọ́ ẹ̀fún lómi zemzem ẹni òmú bí ó sì jẹ́ zemzem náà omi ẹni tó ń rọ̀bí lọ́wọ́ kó mú mi àmọ́ táwọn náà sọ sọ kó mú mi àti omi zemzem pàápàá jùlọ omi zemzem kò sí kìláàsì rẹ̀ nítorí lálàáfíà ni mujarab tá a sì ti rà lórí ṣíṣiṣẹ́ rẹ̀ so bó ṣe ra rí yìí sìn àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ti lọ ṣe rìṣáàtì lérí ẹ̀ tilẹ̀ ti kún wọ́n rí pé ah ìtọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn àǹfààní tó pọ̀ wà bẹ̀. bákan náà tí obìnrin tó bá ń lébọ̀ lọ́wọ́ lórí pé kìnìún yẹn ti ọmọ ò tí ì wá ṣùgbọ́n ó ti ń rí ìnira tí wọ́n sọ ni pé kọ́ lọ kọ́ bọ̀ abẹ́ẹ̀kọ́ wọn mọ̀dá ọyẹ ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn tí ọkọ rẹ̀ báwọn ọ̀nà ọyẹ ọyẹ ẹ máa mú lọ ẹ máa mú lọ ọ̀nà ẹ máa sì déédéé ọ àmọ́ sì jẹ́jẹ́ ọmọ mú lọ ọmọ mú padà ọmọ mú lọ ọmọ mú lọ ìyàwó ẹ lọ kọ́ mọ̀ lọ kọ́ mọ̀ bọ̀ lílọ tí ń lọ tí ń bọ̀ yẹn kí ló ń ṣe wọn ṣe exercise abẹ́ẹ̀kọ́

Èmi ò sì ní bẹ́ni kankan wíjọ́. Báyìí ni Mariam ṣe bí ma ibùjẹ́ ẹranko ni o. Òbí ṣe ibùjẹ́ ẹran ní Kùránì pè bá wa. Ìdí ìkùkù dé igi dàbínú ló sí o. Ẹran náà lè wà máa jẹ̀dé bẹ́ẹ̀ o, ṣùgbọ́n kìí ṣe ibùjẹ́ ẹran Kùránì pè o. Bó ṣe wá bí ma yẹn tán ta àmì ìlú, ó wá gbé ọmọ yẹn ó gbé lọ́wọ́ ìgbà tó gbé ọmọ yẹn fà átàtì bí ìkà ọmọ ha ó bá gbọ́mọ yẹn lọ báwọn èèyàn rẹ̀ àwọn èèyàn rẹ̀ fún orílẹ̀ láti ẹjọ́ bá gbọ́mọ lọ bá wọn tààmìlù ó gbọ́mọ lọ́wọ́ wọ́n wá ní rẹ̀ Mariam ọmọ ti gbé irọ́ bóò lè yàn ó ṣe bímọ láì lọ́kọ lákọ́rí jíjí ti ṣẹ́rẹ̀ alfàríyù alkẹ́bíbù ibẹ̀ ni mufta iftarọ́ tó bá ti wá ní iftaala fàrọ́ ó parọ́ iftarọ́ ó dada parọ́ táà àti alìbùtọ́ wọbẹ̀ lójí kìtùmọ̀ ó tún kún fàrọ́ ó parọ́ iftarọ́ ó dada parọ́ Fàkọ́dé jí ní ti ṣáyé àpàrí ìyá. Ó ti gbé irọ́ ńlá dé ìrẹ̀ Mẹ́rẹ́m àlègbà láyé gẹ́gẹ́ bá àánú òṣèlè gbà. Tà ọkàn lóyún. Wọ́n tún mi kí ló mi sọ possible is that possible? Bó ṣe rí lójú àwọn èèyàn rẹ̀ náà nìyẹn. Wọ́n wá ń pè ní mo pè rẹ ọmọ ya Haruna èyí tí wọ́n pè yìí torí pé tá a bá lọ wo ìtàn Haruna àti Musa sásìkò ti Mariam àìmọye ọgọ́rùn ọdún ló pọ̀ ló ń bẹ láàrin wọn ṣùgbọ́n wá láti pé Mariam ní uktu Haruna ṣé ìgbà tí Haruna àti Musa wáyé àti Mariam tó súnmọ́ra wọn sígbà kan kì í ṣègbà kan àyà yìí bó ṣe rí àwọn Yahudi wọ́n fi àtàkì ọ̀kan náà àwọn sọ̀hábà wọ́n ní kùránì yìí náà ń parọ́ historically historical fallacy irọ́ irọ́ ìtàn ìtàn tí ò tí ò correct wọ́n ló ń bẹ nínú alukur'an wọ́n nítorí wípé kur'an sọ wípé ó pe mariam ní ọmọ ìyá harun harun náà sì ní iye ọdún tó ń bẹ láàrin harun àti mariam ó kéré jù jí ó fẹ́ wọ bí six hundred years wípé ìtàn yẹn ò correct anẹ́sọ́lá ààrẹ sálàm tàbí yẹn òun méjì tí ó fún wọn onímọ̀túgbọ́ ọwá lọlé olùbánẹ́sọ́lá àṣálàm anẹ́bìnrin àà ó lé sí i arábìnrin tó ọmọ pé bẹ́ẹ̀yàn kan bá ṣe dáadáa ní ìdí wọ́n máa pèèyàn ní ọmọ ìyá ẹni àkúlé elimi sọ́n ìgbòlẹ̀ elimi onímọ̀ abẹ́ẹ̀kọ́ àkúlé jáálì jẹ́ ọmọ ìyá rẹ̀ ni Haruna èèyàn kan ní lásìkò yẹn tó jẹ́ ní ire gẹ́gẹ́ bá jẹ́ ń pò wọn náà ni ọmọ lúàbí ọmọ tí inú àbí ìdẹ́nu àlùbíọ́ torí pé ó kìí ṣe pé Haruna yẹn lọmọ ẹ̀yẹ́ wọ́n kàn pé pé ìwọ tó fi wà jọ Haruna tó jẹ́ nìrẹ̀ yá òkúta Haruna èwo ló wá dé ló gbédè yìí Bàbá tó bí ọ kìí ṣe èèyàn bú. Wọ́n máa bẹ́ẹ̀ sì ni ìyá tó bí ọ náà kì í ṣe nàbì Yorùbá ìnàbì aṣẹ́wó ni Yorùbá ń pè ní nàbì ìyá tó bí ọ kì í ṣe ìṣàṣẹ ẹwọ bọ́n ti máa kìyàn lo àwọn tó bíyàn ẹwọ hikima kan bẹ́ẹ̀ wọn a kìyàn lọ sọ́dọ̀ àwọn tó bí ni má bà àwọn òbí rẹ ló kọjẹ́ àbúkà àbọ̀ ọ̀rọ̀ wàhún وقد يلد الحران غير نجيب àbúkà àbúrò bàbá tó ti dá ló bí ọ bàbá rẹ ló bí ọ ìyá rẹ náà ẹni rẹ lámọ̀ ìyá rẹ sí ẹlẹ́sìn ló bí ọ Wákọ̀dì ẹ̀lẹ́dọ̀ọ̀rọ̀ ọ̀nà ìlọ́ọ̀nà yìí ìgbà mi ń bẹ ọkọ́lọ́ ọmọ bàdánwò kan wá ìyá rẹ̀ bàbá rẹ̀ wọ́n á ti bí sọta ọmọ kalẹ̀ wọ́n wá máa sọ pé èèyàn rí sí ní bàbá o èèyàn wọ́n kọ̀tù kọ̀tù mìtẹ̀kìlì a máa ṣẹlẹ̀ ń gbà mí ìkọ́lọ̀ ń kó sọ wà ń jẹ́ sọ́n أبوك لنا جيد نعيش ببيتي وأنت جراد وأنت جراد لست تبقي ولا تذر وأنت جراد لست تبقي ولا تذر أبوك لنا جيد bàbá tó bí ọ òjò ni bàbá rẹ̀ òjò ni kí lábàbá fìyàn wé òjò ẹ̀rì kó jò òjò ìbẹ̀rẹ̀ rẹ̀ kan sọ̀tà ẹni èjírí lèjí pa ẹlòmíà ní ẹni èbírí lèjí pa kìí ṣe bí èjì tí yóò bàbá ní èjì kìí ní náà ń pè ẹgbẹ́ orúkọ rẹ̀ ìrì ìrì òjò fẹ́lẹ́fẹ́lẹ́ jẹ́ òní ẹni bàbá tó bí ọ ẹni rẹ ní òjò ní gbogbo bí ní sàǹfààní sí tí bàbá rẹ jẹrí ni òjò àgbàrá òjò tí bàbá rẹ máa ń rọ̀ ní gbogbo wa fi ń sẹ̀mí à ń sàǹfààní látara tó bí ọ àbá ló bí ọ àbá ni bàbá tó bí ọ ẹni rẹ lẹni tó bí ọ bóòlù yẹn ṣe bímọ tíyàwó ò ní fẹ́ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ jà fà ẹlòmí ń bẹ ó lè níyàwó méjì mẹ́ta ọkùnrin ó wà máa ṣe wàhálà wípé òun sàfẹ́ kọmọ òun kan ó ké àwọn ìyàwó mi ó wà máa bínú pé láyé ọmọ tó ń kọ́ ẹwà àdọ́mọ̀ ń dó kò ní kàwé kò ní dẹnjiníà kò ní di kò sì mọ̀ fọ́mọ yẹn náà náà fẹ́ kó gbogbo pírọ́pátì mọ́ dórí fámìlì òun ọmọ tó kí òun ló fẹ́ kò fún. Bàbá tó bí àáfà ní kí ló dé tààrà àáfà kankan nínú yín. Bàbá tó bí ọ ẹni rẹ ni kò sẹ́ni tí dọ́dọ̀ bàbá rẹ bó sunkún débẹ̀ yóò rẹ́rin padà. Bàbá tó bí yín nìyẹn. Wà á ń tájà rọ́dún láǹtà tó wà látàdá كفروا وتقعدوا لست تسقي tata bí esú ni wọ́n yà ẹmọ tata bí esú ẹmọ ṣe lókọ̀tì ẹ̀yìn ló lè yé ẹ̀mí ọmọ tata bí esú bóun bá ti jáwọ oko báyìí yóò jẹ gbogbo ẹ̀rùn ni Gbogbo ojú bàbá rẹ̀ òjò tó rọ̀ jù gbogbo nǹkan to tó dáa. Ṣùgbọ́n wọ ọmọ yìí, gbogbo tí bàbá rẹ̀ ṣe dáadáa lọ níwájú oṣù ń bọ̀ lẹ́yìn gbogbo ẹ̀ Ọlọ́mọ fún àlúwọ ọmọ bẹ́ẹ̀. Lóòrùn jẹ́ a je wọn to bi wa kan ti wọ ẹni tó nàwọ́ sí tó fi ṣèyàwó wọ ẹni tó nàwọ́ sí tó fi sọkọ torí pé ìjẹ̀já márùn ológogoro lọ́ọ̀lọ́fẹ́ márànjú hàn káàkiri nígbàtọ̀ wá bímọ ìkánú àwọn ọmọ oná bàbẹ́ fún bàbá ẹ̀ wọ́n á kí bàbá tó bíyàn wọ́n á kí ìyá tó bíyàn wọ́n pẹ́ ní ẹlẹ́sìn ẹlẹ́sìn ni bàbá tó bí ẹni rí làwọn tó bí kò sí bàbá fẹ́ ṣe wọ́n máa kì wá kan ìpìlẹ̀ wa ìdí nìyẹn tá fi sọ fún Mariam wípé ya òkúta Haruna máa káàna abúkí múra àsáwọ́ ẹ̀hùn wà máa káàna tí òun mọ̀kébàjíyà فكهارون ما كان أبوك امرأ وما كان وما كانت أمك wọ́n ní bàbá rẹ̀ kì í ṣe rẹ̀ kì í فأشارت إليه فأشارت إليه Mariam ní ẹ̀mọ́ bí mi léèrè nǹkan kan mọ́ bí tọ́ka sí ilé ìlànà mọ̀wúlù ọmọ tó bí bá ọmọ yìí wọ́n wá ń sọ níjọ́ náà. wọ́n ní rẹ̀ mẹ́rìnàmù ló tún sọ yìí ti rọ́kàn ló pa ìmí ló tún fẹ́ pa yìí ọ̀pàrọ̀ ọ̀pọ̀ olóyún láìrọ́kùnrin tún ní ká máa bọ́ ọmọ kékeré òkú sọ̀rọ̀ sọ́mọdé a máa sọ̀rọ̀ wọ́n wá ní kẹfà máa ń ọmọ ekele tó ń bẹ lórí ìtẹ́ bó láti lè máa bá sọ̀rọ̀ gbogbo wa mọ̀ nípa ọmọ èké tí ń bẹ lórí ìtẹ́ ò lè sọ̀rọ̀ bí wọ́n ti wá sọ lójú ẹsẹ̀ ká tó máa sọ yẹn tán ọlọ́run bá ní kí ẹ̀yin sá ó sì sọ lórí ìtẹ́ ìyẹn ò sí nínú ìwé tí ń bẹ lọ́wọ́ gbogbo èyí ń sọ yìí nínú ká tọ́ka sí bẹ́ẹ̀ ta lọ́mọ̀ nípa sá àti mọ́ríyàmù nínú àtàwọn ẹjẹ́ ká ṣe debate káwọ̀ ó sọ in tó ń bẹ lọ́dọ̀ wa nípa kán sọ tí wọn káwáwò yìí tó kún jù tẹ́yìn bá fẹ́ sọ pé àwọn wo náà gba isa gbọ́ àwọn wo náà gba mọ́lẹ́mù gbọ́ àwọn wo ni wọ́n dúró tì wọ́n ni wọ́n dúró lórí tó yé wọn kájọjọ wá sọ káwọ̀ àwọn tí wọ́n ní full information èyí tà ń sọ kò sí lọ́wọ́ ọtí wọn Ànábì Ìsá ó ní èmi tẹ́ rí ẹrúsìn ọlọ́run mi sọ ọmọ ọlọ́run yẹ kọ́kọ́ nọ́kẹ́ out ó sì máa jọ mọ̀ olúwa kò sọ́mọ kankan bẹ̀ in tó sọ ìní àbòdọ̀lá ẹrú ọlọ́run Ọlọ́run ọba ìdí ṣe mí lọ́kàn nínú àwọn ànábí Ọlọ́run. Wọ́n jà lẹ́rí mọ̀ bá ọ̀tọ́ ọlọ́wọ́ báyìí ti ṣe mí lọ́mọ alárùbáríkà ní gbogbo obi tí mo bá bára mi àti ní gbogbo obi tí mo bá wà ọlọ́wọ́ bá ti tẹ́lẹ̀ pé tí mo bá ti ń bẹ láyé kí n máa ti tẹ́lẹ̀ fún pa mí kí Ọlọ́run ti pa mí láti kí n ṣe dáadáa sí ìyá mi torí pé ìyá nìkan ló ní kò ní bàbá. Ẹ rí pé bàbá ń sọ ti yàáyá ó ní wà bá ara ń bí wà lè dáyíyà. Táwọn ìyá àti bàbá mi wà lè dáyíyà. Ṣùgbọ́n wà lídà ti ìyá nìkan ló ní ọlọ́run pa láti kí ṣe dáadáa sí ìyá mi kí n jọmọ ọlọ́ọ̀bọ̀ òṣìṣẹ́ ní níjà bára ọmọ ajẹ́ ní ń pàṣẹ kí yá ọmọ àgbákò ọlọ́run òṣìṣẹ́ mi bẹ́ẹ̀ ọlọ́mọ́sẹ̀ mi náà bẹ́ẹ̀ mọ́sìtà àwọn ọmọ wa bẹ́ẹ̀ Àláàfíà ọlọ́run ọba aláyé àyáwò ma ò lè rí jù kọ́ máa jẹ́ tèmi níjọ́ tí wọ́n bí mi lọ́jọ́ tí ń kú níjọ́ kíjọ́ tásìkò kú mi ó bá tó kálàáfíà ọlọ́run kó máa jẹ́ tèmi níjọ́ náà bákan náà gbogbo ọjọ́ tọ́lọ̀wọ̀n ọba yóò bà jí gbé mi dìde tí màá lọ jábọ̀ ọ̀sẹ́ mi níwájú ọlọ́run kọ́lọ̀hún ó sì tèmi lálàáfíà níjọ́ náà ọlọ́run ní kò jù bá ń lọ bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́rọ̀ nípa yín sá òun lẹ ti gbọ́ èyí tó kù irọ́ ni láàlẹ́kà mẹ́rin sáàbùnú mẹ́rin èyí lòdodo nípa bí yín sá ṣe wáyé gbogbo èyí nígbà ẹgbà ìkéré fẹ́lì ó sì pàdé rẹ̀ níbi abákúkù wọ́n wá pàdé ara wọn níbi ẹsẹ̀ níta ìgbùjẹ gbogbo ìrọ́ ní dáálẹ́ láàrin ìsàbùnú ó nídìí ọlọ́mọ kan yẹn tó bá fẹ́ mọ̀ lọ lọ wọ́n ń ṣe fanfa láàrin ara àwọn kan pè lọ́mọ ọlọ́run àwọn kan pè lọ́lọ́run àwọn kan pè lọ́mọ ọmọ Joseph gbẹ́nàgbẹ́nà kò sí tí wọn ò pé àwọn kan ló kù já ọlọ́run ní òdodo láti sọ fún yín Ọlọ́run ọba ní máa káàdà lè láàrin tàfẹ́ta mẹ́rin wà ọlọ́run ní ẹ̀tẹ́ ti yín ọ̀rọ̀ ṣe rí la kí lọ́wọ́ àjọ mọ́ mọ́ níbẹ̀. kí lọ́jọ́ ọmọ ọlọ́run níbẹ̀ kí lọ́jọ́ ọmọ ọlọ́run nínú ta a sọ kalẹ̀ ọlọ́ni mọ̀ ká nílá òtọ́sọ́lọ́ bá ní ọlọ́run kò ọlọ́run kó mẹ́nìkan bí kẹ ma lọ́lọ́run bí tó bá pé o lè gba ẹnu ẹni ẹni tó bá ní kápá o gba ẹnu ẹ ṣùgbọ́n o lè má lè ní kápá láti gba lẹ́nu ṣùgbọ́n tó o bá ti gbọ́ dínú bí ọ. ọlọ́ni ma kana lillahi an yattakhidha min waladin. ma kana lillahi an yattakhidha min waladin. ọlọ́ni kò tọ́tọ́ lọ́wọ́ ọba kó mẹ́nìkan lọ́mọ sọ̀bọ̀ ha. tọ́rọ̀ bá ti dójú ẹ̀tàn tọ́lọ́mọ sọ tító fún èmi ọlọ́run fún èmi ọlọ́run ẹ̀mọ̀ mi ló jẹ́ sọ bẹ́ẹ̀ èmi ọmọ níbo lọmọ ti ń bọ̀ màkánà lílá àyà tàrẹ̀dà mẹ́rùn wà ládé ìṣòbò ààrẹ màkánà lílá àyà tàrẹ̀dà mẹ́rùn wà ládé ìṣòbò ààrẹ ìdá حقا فيقول إذا قضى أمرا فإنما يقول له nítorí pé ètò tòun ọlọ́n kí lòun fẹ́ lọ́mọ sí

وربكم فاعبدوه فإن الله ربي ربكم فاعبدوه ọlọ́run ọba ní ẹ má pè nìkan lọ́mọ ọlọ́run ọba mọ́ ẹ má pè nìkan lọ́lọ́run ọba mọ́ dájúdájú ọlọ́run ọba ọlọ́run ọba ọlọ́run ọba tó dá yín náà lọ́lọ́run ọba tèmi Ìsá wà rọ̀bùkún oná ìpìlọ ọlọ́run ọba yìí mi è sọ ọlọ́run mi ìdí sọ ọmọ ọlọ́run ọlọ́run nìkan náà ni ẹ máa sì ẹ mẹ́sì kankan mí lẹ́yìn ọlọ́run eléyìí ni ojú ọ̀nà tó tọ́ táàmàlọ ìdínà ká mọ́ pa nǹkan kan pọ̀ mọ́ lọ́hun o náà lójú ọ̀nà tọ́tọ́ in tí isa píríṣì rẹ̀ wá sí tí isa ọmọ mọ́ríàmù ṣe ni kò ẹ̀ lọ́lọ́hun kò sì pèrà rẹ̀ lọ́mọ ọlọ́hun kò pèrà rẹ̀ lárólé ọlọ́hun kò pèrà rẹ̀ lákọ̀ọ́bí هذا صراط مستقيم صلى الله وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته